abalẹ̀ kí agbọ́ àdé ìfìrìnlẹ̀ rọ́kà méjì ṣáájú ìrun ṣúgbò Aisha àròbí aláàrùn ìpé òjíṣẹ́ ọlọ́ọ̀sọ̀lọ́lọ́ àlewòsọ́lá sọ pé rọ́kà méjì tí a máa ń kí ṣáájú ju ilé ayé yìí àti ohun tó wà níbẹ̀ lọ nínú ẹgbàwá ọ̀rọ̀ mìíràn sọ wípé ó wù mí ju gbogbo ilé ayé ìjọ ẹ jẹ́ kí a gbọ́ àdìsí lẹ́ẹ̀kan sí ìfirinlẹ̀ rọ́kà méjì ṣáájú ìrun ṣúgbò aṣa àròdí aláàánú ròyìn pé òjíṣẹ́ ọlọ́ọ̀sọ̀lọ́lọ́ àlewọ̀sọ̀lá ń sọ pé rọ́kà méjì tí a máa ń kí ṣáájú ìrun ṣúgbò ìlóore ju ilé ayé yìí àti ohun tó wà níbẹ̀ nínú ẹgbàwá ọ̀rọ̀ mìíràn sọ wípé ó wù mí ju gbogbo ilé ayé yìí lọ muslim ló gba ìgbà wa náà wá. alhamdulillahi وعليه الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله أدوكم الله وبا ليون دايما تعرف إني أتيئي ألونكو بني بعدا báàbù tuntun nínú 195 chapter 195 ọgọ́rùn kan àádọ́rùn ó tún márùn باب تأكيد ركعتي سنة الصبح باب تأكيد ركعتي سنة الصبح ibi àkórí ọ̀rọ̀ eléyìí ni tàkìdù kíkan pámọ́ kíkan pámọ́ rákà méjì ṣáájú ká tó kí ìrun ṣubú kíkan pámọ́ ìmá kí ìran rákà méjì tó jẹ́ náfílà ṣáájú kátókè ìran ẹ ó rántí wípé ìmáàmù nínú èyí tó tẹ̀ kọjá tààkà bábù fọ́dlì ti bá má alìfàrọ́ ó sọ fún wa nípa àwọn tí kìí tààmọ́yàn ṣáájú àti lẹ́yìn àwọn ìran ìmọ̀yàn márààrún ó wá bẹ̀rẹ̀ láti ìrun ṣúgbì alákọ̀ọ́kọ́ tó mú wá ni ìkànpá mọ́ rákà méjì ṣáájú ìrun ṣúgbì àdìsí alákọ̀ọ́kọ́ tó mú wá bẹ̀ ni àdìsí yàwá Aisha radiyallahu ta'ala anha Aisha kọ́lọ̀mbá ni yọ́nú sí ó ní dájúdájú ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam kana la yada ariba an qabila zuri wa raka'ataini qabila al-ghadat ó ní ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kìí gbéjù sílẹ̀ rárá rákà mẹ́rin ṣáájú ìrun zuri wàrákà àtẹ́yìní kọbílá lọ́gọ́dá àti rákà méjì ṣáájú ìrun àárọ̀ lóòrùn bí ànábì yìí máa ń tẹpẹlẹ máwọn àrùn yẹn kó tó kírun zuhuri yóò yànà sí mẹ́rin kó tó yàní sọ́láti zúrí wàsúrà nábìlà tánà bí yàn yìí lẹ́yìn ìgbà tí àsìkò àwọn ìrun méjèèjì yìí bá ti wọlé ni o kìí ṣe ṣáájú kásìkò rẹ̀ ó tó wọlé béèyàn bá lọ kí rákà mẹ́rin ṣáájú kí àsìkò zúrí ò tó tó yóò lọ bọ́ sí ìrun kan ní sọ́látù dúhà yóò lọ bọ́ sí ìrun dùhá tàbàbá máa ń sọ jọ pé ìrun wòlúwá ó kérun wòlúwá lókè tán bá rẹ nìkan tó wá mọ́ṣáláṣí lẹ́yìn tó rùn ti yọtán tó rùn ti ta bí abẹ́ aago mẹ́sàn-án fi ní mẹ́wàá ló wá ń kí àṣùbà wọ́n ní ìrun wòlúwá ní kí náfìlà kan ní á padà débẹ̀ náà insha Allah ta'ala ètò yẹn pàtàkì tọ́lọ́mbà lè yọ̀ǹda kéèyàn máa kí hmm. náà ẹlẹ́ẹ̀kìyàn ní pé àsìkò yóò ti wọlé irú sọ̀lá tó ṣúgbé yìí fún ìran àárọ̀ yìí àsìkò ìran àárọ̀ ó ti wọlé báwo la ṣe máa mọ̀ pásìkò ìran àárọ̀ wọlé dìtòló ìlfàjìrì nígbà tí àlùfájàrí bá yọ ní sánmà òòyè àárọ̀ tó bá ti jẹ wá ìgbà náà ni wọ́n pèrún pé àsìkò ìrun ti tó lẹ́yìn tí àsìkò yẹn bá tó lànà bí iṣẹ́ wa yẹn mẹ́fìlà méjì yẹn sọlọ́lá àyọ̀sọ́lá gbogbo náfílà ẹ̀rùn márààrún lójúmọ́ tó jẹ́ ṣáájú rẹ̀ àsìkò ìrun yẹn ó wọlé ká tó yàn tó jẹ́ pé kásìkò ìrun wọlé káwà máa kírun bẹ̀rẹ̀ gẹ́gẹ́ ọ̀pọ̀lọpọ̀ bí wọ́n ṣe ṣàlàyé jọ́sí àwọn tó ń lo kọ̀ǹpútà ká sọ kásìkò yẹn kọ̀rẹ́ fún àpẹẹrẹ pé ẹgbẹ́ aago kan nìrun zóòrì wọlé báyìí tó bá ti kọ̀ǹpútà bá ti sọ lágbà wọn dúbà rárá àsìkò ẹni tẹ́ lọ pèrún ni táwọn èèyàn yẹn náfílà látẹ̀síwájú yẹn làdíìsì alákọ̀ọ́kọ́ ń bẹ̀ sòkáàdì mọ́lẹ̀ mẹ́rin ṣáájú kí ni zuri anábì kì gbé jùlẹ̀ rárá kò sílẹ̀ àyàfi kó kí lójoojúmọ́ méjì ṣáájú ṣúgbì mẹ́rin ṣáájú zuri aisha náà ló gbà wá sallallahu alaihi wa alihi wa sallam ala shay'in min an-nawafil ashad ta'ahadan minhu ala rak'atay al-fajr muttafaqun alayhi bukhari àti muslim ló gbà wá ó ní ìyá wa Aisha radiyallahu ta'ala ni a sọ wípé Ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi tàbéèyàn tẹpá àbéèyàn mú lọ́kùnkúndùn náfìlà kankan nínú àwọn náfìlà kò sí ìtànà bí mú àṣádù tó mú le koko gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí ìrun rọ́kà àtàlẹ́fàjìrì rákà méjì ṣáájú ìrun ṣúgbì ṣúgbì ta kítánsìn táwọn ṣàlàyé ọ̀rọ̀ yìí táwọn ka àríyádì sọ́ọ̀lì ó ní gbogbo náfìlà tí ń bẹ láyé ní ojúmọ́ yẹn èyí tànà bí mú koko tó kàn pamọ́ tó dìrọ̀ mọ́ tí ò fi ilẹ̀ rárá sí èdè ìṣeré bí rákà méjì tàbí ní rákà àtàlífàjìrì táàkì lẹ́yìn tí ìrun àṣùbà àsìkò ẹ̀ bá wọlé ká tó ṣe kọ́ mọ́ oníkòsí ni ìyá wa Aisha nínú ọlá tó ń bẹ fún ìyá Aisha ni pé

ṣùgbọ́n tí ànábì bá lọ yẹ ara àwọn ìyàwó yòókù àwọn èèyàn ní wá fànàbì lẹ́bùn àwọn sàbí ò ní fún lẹ́bùn sọ àwọn náà wá ń sọ fànàbì pé sọ fún àwọn sàbí pé tó bá ti wá sọ́dọ̀ wa náà kàn máa fún ọ lẹ́bùn <laughs> àwọn ti ni wọ́n sì máa ta ọlọ́rẹ jẹ́ kí wọ́n wá ta ọlọ́rẹ lọ́dọ̀ wa wọ́n ti fún ẹlẹ́bùn jẹ́ kí wọ́n mọ fún ẹlẹ́bùn lọ́dọ̀ wa torí jẹ sàárà kì gba sàárà àti àwọn ahàlùlẹ̀bẹ̀yì àwọn ahàlùlẹ̀bẹ̀yì ṣùgbọ́n wọ́n máa ń gba ẹ̀bùn wọ́n ń gba ẹ̀bùn ọ̀rẹ́ ká tààyàn lọ́rẹ ó yàtọ̀ sí ká fún èèyàn lẹ́bùn títa ni lọ́rẹ níta gbà lérò pẹ̀lú ẹ̀ òun ni ẹni tá a ní jùlọ tàwa fún kókó gbà a ní jùlọ a fún ẹ máa pè ń sàárà ṣùgbọ́n ẹ̀bùn ẹni yẹn lè ní jù wá lọ síbẹ̀síbẹ̀ a fún ẹni yẹn lè ṣe kí ni ó lè ní jù wá lọ síbẹ̀síbẹ̀ a fún òun ní ẹ̀bùn ó ń lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ọmọ lónìí àwọn èèyàn ọmọ tí <clears throat> a máa sọ páwọn ò lè máa fi ṣíbí pọnmi dà sí inú òkun ó lè yóò ṣe máa fi ṣíbí ré omi sókun àbí pọnmi sókun òkun láì èèyàn á fi ṣíbí bùmí dànù ẹ̀ wọn ò mọ̀ pé síbí fi síbí bu omi sínú òkun yẹn là ń pè ní àádíyá ẹ̀bùnnú ara ẹ̀sìn wa ni èèyàn ní pé nítorí pé nìkan ti ní àlè fún lẹ́bùn irú rẹ̀ a máa ń ṣẹlẹ̀ sí ẹbí àbí àwọn ìbátan wa tí wọ́n ní bóyá ẹjọ́ ń gbé ní ìlú kan ṣùgbọ́n ẹjọ́ gbé ilé kan tàbí ẹjọ́ gbé àdúgbò kan àbúrò rẹ̀ tàbí ẹ̀gbọ́n rẹ̀ àbáwọn ẹbí rẹ̀ àbáwọn ojúlùmọ̀ rẹ̀ wọn ò ní lọ kí kí wọ́n mú nǹkan kan dání láyé wọn ò lọ mọ gbà lọ́wọ́ ẹ̀ ní bá jókòó yóò tún fún wọn lówó yóò tún fún wọn ní nǹkan wọn máa lọ ọjọ́ tí ò bá fún wọn ó máa sọ pé ahun ni wọn ò mú nǹkan dání lọ rí tẹ bá sọ pé ẹ̀ ní fún ni ó ní àwọn ọlẹ́ ìfiṣí pípọn mi sókun o ẹ̀bùn ní tí wọ́n náà ní ó ti lọ sóko láti jọ́ ẹ̀ ọ̀gẹ̀dẹ̀ àgbagbà tí ń pè lọ́gẹ̀dẹ̀ gbagba ránkà rẹ̀ ní ìmọ̀ tí ń pè lẹ́ kí náà pè ní ìgbẹ̀ tí gbagbara náà ní ọ̀gẹ̀dẹ̀ arábá ìwọ náà gé wàá ti ṣọ́ èyí tó gbó nínú oko ẹ tó ti fẹ́ sán àgbèwàpù gbogbo ètò òun rà lọ́jà tó òrùn ti pa àwọn ọ̀gẹ̀dẹ̀ tó bá gidi pọ́n tí ò gbó tó ti gidi tó bá rí èèyàn yóò áá ah, ó ah, lè sọ pé mm. jẹ́mbò ń sún ìwọ̀gán lè bí ó kún ẹjẹ́ bá yín sún kó sún fún kó jẹ́ yóò gbádùn ẹ̀ hmm? àsìkò ní ìsìn orógbó tí wọ́n ẹ̀sì lórógbó lóko lóko náà sì ní o náà rẹ̀ ara ogún tí ẹ̀ ní kò kàn bá yín dá sí ni kó ti ní o lè ká orógbó kó ti ẹ̀ mú páàdì ẹ̀ lọ kó náà orí ní òní kó wá yọ́ kó ṣán kó fọ́ lójú ẹ̀ kókó ẹ̀ kó sí bí yóò náà jorógbó tútù ìyá lè ṣe yẹn fẹ́ ń tó lóko ìwọ tó lóko tó wáyé kó wò ló ń ṣe ẹ bóyá ń gbà tó lọ pátéjì àbó lọ sí nìkan àwọn ẹja kan wà tí wọn náà mọ̀ pé pọ́lítì lélẹ̀ má sọ wípé àwọn èdè ń kó wá fún ìpèsè ìjọ ń tira ẹja tó kún fún hmm, ìwọ́mọ̀ àwọn kan tó rọra fún un nǹkan yẹn ojú ó jọ lójú tàbí gbogbo tí wọ́n náà fi ń ṣòkò ṣe nǹkankan èyàn lè fún tó bá sì jẹ́ oníṣẹ́ ọwọ́ lé èyàn ní ó lè délé rẹ̀ àkí ló ṣe mọ́tò yín bí kí ní kan bá ní mẹ́káníkì náà sáré bá bí panẹ́gítà ó kàn sáré bá dé àkí ní ilé tú sọnù ó bá àti irú àwọn nǹkan bam bam bam bam bam kò sí tó burú nú ẹ̀ tó bá jẹ́ tó ju ìyàn lọ ni èyàn lè délé ẹ̀kẹ́ èyàn bá fọ mọ́tò ẹ̀ Ah, ẹ má ṣe wàhálà wọ́n gbé lọ fáwọn káwọ̀ ṣùgbọ́n wọ́n nánánánà kò ní ìdẹ̀nà àjẹjẹmbà yín fọ ilé yìí tí wọ́n náà nílò ń ṣe ara ẹ̀sìn wa ni kí a mọ́ tún fa ọ̀rọ̀ gùn ìyàwó Aisha ọ̀rọ̀ tí mo sọ débẹ̀ gangan ni ọlá tó wà fún ìyàwó Aisha nínú ẹ̀ pé tí ànábì bá lọ sí yàrá rẹ̀ wáyìí àyà Kùránì máa ń sọ̀kalẹ̀ fún àwọn èèyàn wá ògbéjẹmọ̀ wọn àlọ́mọ fánàbì lẹ́gùn lásìkò yìí so ànábì wá ànábì ó kọ̀ fáwọn ìyàwó rẹ̀ èyí tí wọ́n ń sọ yẹn pé kó pàṣẹ fáwọn sàbí kí wọ́n á máa fún un náà lẹ́bùn ní yàrá tiwọn torí àwọn ìdí nínú ìdí táwọn afá sọ ni pé wọ́n fẹ́ sọ ànábì tó ní bára ní ẹni tí ń tọrọ torí táwọn ẹ̀yìn bá tókè ẹ̀ máa fún mi lẹ́bùn ní yàrá àwọn ìyókù náà ayọ́kẹ́ ànábì ti dẹni tó náà ṣe kí ni tó ń tọrọ nìyẹn kò sí bámú kéèyàn di oníbàárà ṣẹ̀rẹ́ ìsìlámù faramọ́ ó yẹ kéèyàn ní ayé ọkàn ó yẹ kéèyàn ní ayé ọkàn ẹ ma fún mi lẹ́bùn bí o mo rò kó jí tó kọ́lọ̀ kó ṣàánú nínú tí àwọn afá torí àsìkò tó gangan kan ní àkórí ọ̀rọ̀ tó wọ́n ní ànábì sallallahu alaihi wasallam ìyàwó صلى الله عليه وآله وسلم على شيء من النوافل أشد تعاودا منه على ركعة الفجر kò sí ètò kan pàmọ́ bí nínú àwọn náfílà ìrìn ojúmọ́ bí ti gíní o méjì ṣáájú ìrun súwì àdínsẹ̀lẹ̀ kẹta tó mú wá ìyàwó Aisha náà ló mú wá wà á ní radiyallahu ta'ala anha òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam sọ pé rọ́kà àtàlì fàjìrì khayrun minad dunya wa ma fiha yẹnu ọkàlá rẹ̀ rọ́kà àtàlì fàjìrì khayrun minad dunya wa ma fiha náfílà aráká méjì táà máa kí ṣáájú ìrun ṣúgbì yẹn ó lóore ju ayé wà máa fi á àti gbogbo tó ń bẹnu ilé ayé lọ sábà ní ayé kìí ṣàdúgbò wa o kìí ṣe ìlú wa o kìí ṣe orílẹ̀-èdè wa nìkan o gbogbo èṣà áfíríkà nìkan gbogbo ń tí ń yé ayé pátá àti ń táyé kó sínú ẹ̀yìn náà wà dúró ń táyé kó sínú nínú rẹ̀ lépo rọ̀bì ní nàìjíríà fi ń sọ̀rọ̀ ajé láwọn orílẹ̀-èdè míì náà fi ń sọ̀rọ̀ ajé àwọn ilẹ̀ lárúgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹwọ́dún tí ó ti ń wà àwọn ìwátàn nínú rẹ̀ ní góòlù ta ti ń gbọ́ ìtàn látàyé láíláí tí wọ́n wa góòlù góòlù tún bẹ́ẹ̀ lẹ́wọ̀n nínú rẹ̀ làwọn òkúta iyebíye àtàwọn àlùmọ́nì míì o àtèmí tó ní ń bẹ táàtì ẹ̀ tí rí táàtì ẹ̀ tí ìmọ̀ àwọn ìwádìí kankan ìdébẹ̀ ẹ̀yin ẹ wo àwọn tó bá jẹ́ àgbẹ̀ tó mọ̀ nípa oko ẹwà dúró igi tí ń bẹ ẹnu gbó tá pawó wọ́n ń pe kinní kan ní ààrí ó ní ìsìn nígbà táwọn bàbá wa lọ sóko èkìtì àbí ẹ rí wípé ọ̀pọ̀lọpọ̀ ọgbìn yẹn ni wọ́n pa ń ná ń jọ̀hún wọn ò mọ̀ pọ́rọ̀ ajé ni ní ìsìn wọ́n tún ti ń gbìn owó ni orógbó táàkà sí ń jọ kí ní ìbà sí àorógbó ní ìsìn ìgbà tí mo gbọ́ 1000 tí wọ́n ta èrúbà ní rọ́bà orógbó tàbí ní kóngbò orógbó ní ìsìn yóò lè 5000 naira ó ti wọ́n jù rẹ̀ sí lọ orógbó ti wọ́n jù rẹ̀ sí lọ ti wọ́n jẹ̀ wá lọ hmm? ó ti dówó tó tí wọ́n kẹfẹ́ sọ ń fàyàn bẹ̀ ẹwọ awùsá nínú oko àsọ̀rọ̀ kòkó àsọ̀rọ̀ epo igi ọ̀pẹ àṣà àwọn orílẹ̀-èdè ní ìdí dábínù táwọn nílẹ̀ Yorùbá ń bí o àwọn oríṣiríṣi ẹwà àwò káàkiri ayé gbogbo àlùmọ́nì yẹn nínú igi àtàtẹ́gùn táà ń ní àti gbogbo ẹ̀ wọ́n ni rákà méjì táà yẹn láàárọ̀ yẹn ó lóore ju gbogbo ẹ̀ lọ wàkẹ́ báwo ni òṣèlú bẹ́ẹ̀ nínú rìwáyà mi lọ́dọ̀ Imam Muslim ó ní huma ahabbu ilayya mina dúníyà jami'a mo nífẹ̀ẹ́ sí àwọn rákà méjì ni mo nífẹ̀ẹ́ sí ju gbogbo ayé lọ bóòlù òṣè ní rí bẹ́ẹ̀ ṣe hàn pé ayé gangan fúnra ara rẹ̀ fáníyà nǹkan tí ó tán ni gbogbo yòdòyòdò ayé òun náà ṣe kí ni yóò padà lọ ṣùgbọ́n rákà pẹ́lú ìta kí mọ̀túùbà ó ti wà lákọọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́run nínú ìwé tó bá dìgbà táyé lọ tán tí gbogbo tó ń bẹnu lé ayé lọ tán táwa bá padà jí tọ́lọ̀ bá padà jí wa ìdáàbọ̀ ìsìnà nígbà tí wọ́n bá jí wa á wà bá á wà lọ fi kíni yìí fi láì wà àlìjẹ́ náà ànábì fi ń la ọmọ ọ̀bẹ̀yìn ànábì ní làmọ́ òbí ìsáwùtì tí ń bá ní bílálà àbí kòbókò ààyè tí ẹ̀ bá jùlẹ̀ báyìí ààyè bí kò bókò rú tó mú nínú rẹ̀ irú dédé ààyè yẹn ní ọgbà àlìjẹ́nà khairun nínà dúníyà wà mọ̀ sí ha olóore ju gbogbo ilé ayé lọ àti ti bẹnu ilé ayé ẹ wo ọba àlú ègbò obìnrin tó kúnjò ní ẹwọ bẹ́ẹ̀ ti ti oríṣiríṣi gbogbo nǹkan yòdò yòdò ààyè kò bókò ó dùn sí lórí rẹ̀ irú dédé ààyè ní àlìjẹ́nà gbogbo orú rẹ̀ tí wọ́n ń bẹ láyé pátá àti ilé ayé àti bó ṣe fẹ̀ tó àdìkò olóore jùlọ torí pé ẹni tó wà lìjẹ́ náà kan yìí wà nù àdìsí ànábì ṣàlàyé wà nù sọ ìbùkọ́rí ó ti kọ́ wọná o ṣùgbọ́n torí pé mùsùlùmí ni kò ṣẹbọ tó fi kú ọlọ́run wá yọkú ònú náà ó wá lọ fi sí àárọ̀ ó fi sí ààyè àfonífojì láàrin iná àti àlìjẹ́nà afterfare jíjà forífojì ókè láàrin iná àti àlìjẹ́nà kò wọ ọ̀nà kò wà àlìjẹ́nà ìgbà tó wá pẹ́ àwọn ẹyọ ọdún tó lò ń bẹ̀ o bóyá 100 billion years ni o bóyá 100 billion years ni o inna yawman 'inda Allahi ẹ̀rí inna yawman 'inda Allahi ayé ọlọ́run ní ọjọ́ kan ṣoṣo lọ́dọ̀ òun ka alifisa náà ti bí mẹ́ta òjò iná yọ́ọ̀mọ̀ ìdàlá àwọn ìdàrọ̀bíkù ka alifisa náà ti ní mẹ́ta òjò ọjọ́ kan ṣoṣo lọ́dọ̀ ọlọ́run dàbí ẹgbẹ̀rún ọdún nínú nǹkan àtìyìn láyé ọjọ́ kan ṣoṣo lọ́dọ̀ ọlọ́run dàbí ẹgbẹ̀rún ọdún nínú òǹkà àti yín láyé tó bá bá ka ẹgbẹ̀rún ọdún ní ìsìn ọjọ́ kan nìyẹn lọ́dọ̀ ọlọ́run wọ́n ní ànábì sọ̀lọ́lọ́ àríwàsá ti jáde láyé sí 1444 ah, no ìjírá gan ni tàbá tó fọjú orí ànábì kún ká sọ pé ó ti lé lẹ́gbẹ̀rún ọdún sí 1000 years ó fi hàn pé lọ́dọ̀ ọlọ́run kò tí ìpéjọ méjì tánà bí jáde láyé sọ̀tẹ́ ìbá kálàfẹ́ lò ń kàtọ́lọ̀ ń sí ànábì mọ̀ kú lánàá láàsọ báyìí so gbogbo ẹgbẹ̀rún ọdún tá a ti kà yẹn lórí ìtàmù mọ́ríàmọ̀ ń sìn wọ́n ní bíìsì 2022 ẹgbẹ̀rún ọdún méjì ó tún lé ọdún méjì lé ní ogún tí ìsọ ọmọ mọ́ríàmọ̀ ti kúrò láyé ajẹ́pẹ́ báwọn sọ ní pé ó ṣẹ̀ lọ ọjọ́ méjì jésù ìgbàgbó jésù lọ kò sí láyé mọ́ à ń jọ́wọ́ ló lọ ọjọ́ méjì akẹ̀sọ̀ tó lọ ń jẹta ànábí Ibrahim bí wọ́n ti lò bí ẹgbẹ̀rún ọdún márùn-ún táwọn ti jáde láyé kò jù Ibrahim láyé ẹni yẹn wà ń bẹ̀ ni mo sọ pé àmọ́ iye ọdún tó lò tọ́lọ̀bá ní ó dá ó lò oṣù kan bẹ̀rún alìkàkùlétì ẹ̀ tí a bóṣù kan àwọn ah, ní kò pẹ́ 1000 years ni one day yóò mọ̀ jẹ́ 1000 times 30 so yóò mọ̀ jẹ́ 30,000 years ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n ọdún ní ó lò ń bẹ́ ọlọ́dẹ̀ ní oṣù kan ní kó lò ìgbẹ̀rẹ̀gbà ni òkè ó lọ wẹ̀wọ̀n ọdún kan that is 365,000 years ní ó kàtàyé ẹgbẹ̀rún lọ́nà ọdún ó lé ọgọ́ta àti márùn-ún táǹpè ní ọ̀tàlélọ́ọ̀ọ́dún àti márùn-ún ọdún ni pé lọ́lọ́dún kan bẹ̀rẹ̀ ní ẹgbẹ̀rún ọ̀tàléní ọ̀ọ́dún àti márùn-ún ní ẹgbẹ̀rún lọ́nà ọ̀tàlélọ́ọ̀dún àti márùn-ún 365,000 years so kọ́lọ̀ ó ṣàlọ́wà ibi tí mo ń lọ ọ́bẹ̀ ní pé arákùnrin ẹ̀ṣẹ́ àwọn àdúró sí ibi òkè yẹn ẹ́ ìgbàtọ́ dúró títẹ̀ tó wá sọ fún ọlọ́run pé ọlọ́run jẹ́ kí n wà lẹ́nu ọ̀nà àlìjẹ́nà ànájúwá ní ọlọ́run wá béèrè lọ ìgbé ṣó ní sọ pé kí n fi ọ́ sálìjẹ́nà tí bá fi ọ́ sẹ́nu ọ̀nà àlìjẹ́nà

dédé ààyè yẹn ní àlìjẹ́ náà lóore ju ayé àti ti ń bẹ̀bẹ̀ lọ so ànábì wa ní ọlọ́run wà pé ta bá fún ọ ní ayé àti gbogbo tí ń bẹnu ayé kó ma jẹ́ ẹ̀sán tẹ́ ń kọ́nú ah dúpẹ́ a fún ọ ní ayé àti ìlọ́po rẹ̀ mẹ́wàá gbogbo yòdòyòdò ayé adùn ayé ìlọ́po ẹ̀ mẹ́wàá fún ìdíkú ọmọ bá lọ gbèrè wọ́n lánàá bí wà rẹ̀rìn jọ náà tàbírí yẹn bàbá ṣe máa tu iye ọ̀gbẹ̀ wọ́n lánàá bí sọ pé ẹni yẹn lùsà pé ẹni yẹn pàdánù ayé ìjọkan náà fún èèyàn láyé nìkan yé ní ìsinbá ṣe wáyé téèyàn dẹ̀ ní kú mọ́dé ọmọ ìgbádùn lọ wọ́n á fún èèyàn lọ́pọ̀ mẹ́wàá kẹ́ tó wá ló pàdánù tẹ́tí wá gbọ́ ọ̀rọ̀ yẹ yé ń sin ọ̀rọ̀ bá mọ́mí sọ pé ayé tí kò bókó dùn sínú àlìjẹ́nà ká ní alẹ́ sọ pé kéré pé kò bókó wa mẹ́wò dédé ààyè yẹn

hatta Rasulullah sallallahu alaihi wa sallam yu'adhdhinahu bis-salati al-ghadat فشغلت عائشة بلالا بأمر سألته عنه حتى أصبع جدا فقام بلال فآذنه بالصلاة وتابع آذانه فلم يخرج رسول الله صلى الله عليه وسلم فلما خرج صلى بالناس فأخيره أن عائشة رضي الله تعالى عنها شغلته بأمر سألته عنه حتى أصبع جدا وأنه أبطى عليه بالخروج فقال يعني نبي صلى الله عليه صلى الله عليه وسلم إني كنت ركعت ركعتي الفجر فقال يا رسول الله إنك أصبحت جدا قال لا أثبات أكثر مما أثبات على ركعتهما وأحسنتهما وأجمل أوكي nta àdìtì yìí ń sọ àdìtì àbúdá òdì ẹ̀ríkógún díẹ̀ báyìí tí mo ń kà ní tó ń sọ fún wa ni pé Bilal sọ̀dí Allah ta'ala anihu òun ló wọ́n ń pèrún fún ànábí èèyàn dúdú ni yóò tún gbà aláì tabaníkà sọ díẹ̀ nínú ọlá tó wà fún Bilal ìgbọ́n Bilal jẹ́ ẹnìkan tó ní ìmánì torí pé tó ń ti bí wọ́n ṣe fìyà jẹ kò pé òṣà ń tiẹ̀ pé òṣà kò pé òṣà láìláì lẹ́láàrin ìgbọ́n ní sọ àti gbọ́tàn ìsẹ́yìn ṣá olùkó tí ìrántí tí ó ṣàgbà tí ó lè ṣe lá ìlàhà ìlàlá ọmọ tó wá ń ṣe ahad ahad látara òkúta tí wọ́n gbé lé láyà tí ò ráyè ní dáadáa tí wọ́n tún lọ bá ipé tí bó sọ pọ́ lọ́wọ́ ọba rẹ ọlọ́run bẹ ló yẹ kó gbà tẹ bá lọ ọjà tẹ lọ ra kòkò kílẹ̀ mọ́ ṣe sí hmm? àwọn òlú nì tẹ́fìmọ̀ èyí tó gbó tàbá bí mú kòkò á lù kókókókó tàbá fẹ́ rà ṣé ìgbà tẹ́ ń lù yẹn tẹ́ ń fi tẹ́ ń fi kíná ìkó tẹ́ ń kàn kò ṣe fẹ́ fọ́ ni àwọn ò fọ́ àwọn wò bóyá ó gbó ni ọlọ́run náà tòun náà ò fẹ́ pàwọn ó wò bóyá ẹ mọ́ni tòun náà dúró déédéé ni pẹ̀lú ìyà tó ń jẹ ìgbà tẹ́ ń kòkò ní kò kí Abubakar rọ̀dí Allahu ta'ala ní kó tó wá san owó rẹ̀ wọ́n fi wá dálẹ̀ tí wọ́n fi túlẹ̀ ló ń pèrún tó sọ átà Rasulullah sallallahu alaihi wa sallam ó lọ bá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam kí ló lọ bá fún níjọ́ náà lè tàbí láti lọ fi tó létí pé ìrun àárọ̀ ti tó ó ti wọlé fàṣàgọ́láti àìṣàtà bìlẹ́ẹ̀lẹ́n bí amúrinta alẹ́tìkò àìhù ṣùgbọ́n ìyàwó àìṣà ó wá bá bìláàlì sọ̀rọ̀ ń béèrè àwọn ìbéèrè kan lọ́dọ̀ rẹ̀ kọ́ ìrójúbá ó gbá sí kú ẹ̀ ó ń béèrè lọ́wọ́ bìláàlì rògbódíé so ìgbà tí bìláàlì wá hátà asùgbà àjídà títí tílẹ̀ fi wá mọ́ gan ilẹ̀ fi wá mọ́ so bìláàlì wá ṣẹ̀ lọ bá ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam láti gba yọ̀ǹda tàbí láti sọ fún pé àsìkò ìrun ti ṣe kíni àsìkò ìrun ti tó ànábì gan ò jáde sí sallallahu lam yakhruju rasulullahi sallallahu alaihi wasallam ànábì ò jáde ṣùgbọ́n gbà tá ànábì jáde falamma kharaja salla bin-nas ànábì wá jáde nílé ó wá lọ kírun fún ti ni ó kírun fún àwọn èèyàn bàbá ànábì kírun fún àwọn èèyàn tán fa àbárọ̀ olè tí mo kà ní fa àkírọ̀ bá wà ń bẹ fa àbárọ̀ ṣàgàlátù bí amúrin sàálátù àlé ìhátà asbà jìdà fóòn ló gba àsìkò pẹ̀lú àwọn ọ̀rọ̀ kan títí sílẹ̀ sí wá mọ́ dìdí kó n tó pèrún mo rò pé wà náà àpẹtọ̀ àlé ìgbìlẹ̀ kòrój ìrún àṣùbá àti tó nìyẹn àwọn èèyàn ò lè máa bọ̀ mọ́ṣáláṣí ṣùgbọ́n torí ọ̀rọ̀ táyíṣà ń bá sọ yẹn tàbí tó ń béèrè lọ́wọ́ ẹ̀ tó fẹ́ mọ̀ dáadáa yẹn ó jẹ́ kó pẹ́ kó tó ṣe kí ni o kí ó tó kírun so ó wá ń sọ fún pé òun ló fà tí ìrẹ ànábì sallallahu alaihi wasallam tó sallallahu alaihi wasallam wá sọ fún pé èmi gangan tóun wò yìí kúntù rọ̀ká átù ati àtẹ́lì fájírì lásìkò tó sọ gan èmi gan kí ìrun ráká àtẹ́lì fájírì nínú ilé èmi gan kí lọ́wọ́ fàkọ́ọ̀lù ó wá ní yá inaka ìnáka asbáàkà jìdà ó wá jáde ti gidi ti jáde ànábì wa sọ báyìí sallallahu alaihi wa sallam pé láọ́ afbahat aftar mimma asbat ìyẹn ni pé tí ilẹ̀ bá ti ẹ̀ mọ́ ju bó ṣe mọ́ yìí lọ làrọ̀ká tùhùmá ń bá kí nọ́fílà aráka méjèèjì yẹn máa kí wa àhàsán tùhùmá máa sì kí méjèèjì dáadáa wa àjìmọ̀lá tùhùmá àjùmọ́ láti hùmọ̀ máa tún wá tún ṣe lọ́ṣọ̀ọ́ yẹn pé yóò farabalẹ̀ tí òun méjèèjì látàtàlù fájírì rọ́ àbúdáwọ̀dù isnadi hasani imam nawawi ní àbúdáwọ̀dù ló gbà wá pẹ̀lú isnadi hasani hadith ní hadith tó dáni tó ń gbégbà lérò láti sọ fún wa ní pàtàkì irun méjì yẹn torí àsìkò wípé bánà bíi bílẹ̀ ṣe mọ́ dáadáa kánàbì tó jáde yẹn gbòrògbòdìyẹ ó wá ń sọ fánàbì pé pípẹ́ tó ń pẹ́ yẹn Aisha ló di lọ́wọ́ àbú sọ ànábì náà wá pẹ́ kó tó jáde òun wá ń sọ fánàbì pé ó pẹ́ ilẹ̀ ti mọ́ dáadáa kó tó jáde wá kí ṣubú ní mọ́ jù báyìí lọ gan àbí òyìn òun ó ń rákàtà alifájírì tàǹsọ̀ bílẹ̀ wá mọ́ jù báyìí lọ náà òun ó farabalẹ̀ kí rákàtà alifájírì yẹn òun ó kí dáadáa òun ó sì ṣe lọ́ṣọ̀ ṣe lọ́ṣọ̀ ní pé gbogbo àwọn orígun ẹ̀ gbogbo àwọn àyè tó yẹ kéèyàn ó ti dú àwọn rùkú yóò dúró ńbẹ̀ dáadáa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó yóò kí dáadáa nǹkan kan tí mo kàn fẹ́ fà jáde ní ilé yàtọ̀ sí ìta tí ń bá bọ̀ pé kíkan pámọ̀ yẹn ṣẹ̀fẹ́ nínú kíkan pámọ́ yẹn o ní pé kódà sílẹ̀ mọ́jú báyìí lọ máa ṣe kí ni máa kí ànábì ò sílẹ̀ kò kọ́kọ́ sáré lọ kí súbù ìfáwọn èèyàn kó ṣẹ̀wá kíráká tàlífàjírì ó padà ó kọ́kọ́ kíráká tàlífàjírì yẹn tó dé fáwọn ni bí aago mẹ́fà ni ẹnu wa kò sí bá ti fẹ́ kí láàmú ti súbì àbí ìmáàmù àṣẹjú márùn-ún ìgbà tó dé ní àbáwọn èèyàn mọ̀ wò pé ó yẹ kó lọ síbi mẹ́mbà rí tí wọ́n ṣe kọmọ̀ káàkiri tó bá tún yan nẹ́fìlà aráka méjì àwọn ìlà ìwọ́n mú pẹ́ ó tún ṣe wá lọ yan nẹ́fìlà aráka méjì ọ̀rọ̀ tánà bí ìsọ èyí ló túnà mù yẹn lẹ́sí kódà tó ń pẹ́ jù báyìí lọ òun ó kọ́kọ́ yan nẹ́fìlà kíni aráka méjì yẹn so irú mọ́mù yẹn sì súnà ló ń ṣe yẹn torí pé pípẹ́ tó pẹ́ dé yẹn ò sọ pé kò lọ máa kírù kó kọ́kọ́ yẹn náà lárákà méjì pílẹ̀ pẹ́ tí ò bá mẹ́lẹ̀ tẹ́lẹ̀ yóò máa bínú ó lè máa ṣẹlẹ̀ ó lè máa mú yẹn tó bá ti lè kàkà kó lọ kírù fún wa direct á tún dára dúró alọ́mọ yẹn náà lárákà méjì ìkọ́ṣe ànábì ìgbẹ́lẹ̀ kejì ta fẹ́ fàyọ ní ọ̀rọ̀ táwọn kan máa ń sọ wípé ìrun rákà àtàlífàjìrì rákà méjì tá a máa ń kí ṣáájú àlífàjìrì kan tá a máa ń kí wìrìwìrì ni tàmọ́ yára kí gburugburu wíríwírí nítorí ọ̀rọ̀ kan tí ìyàwó Aisha lọ́dí Allah ni a sọ wípé ànábì kíráka àtàlífàjírí tó bá kí èyàn ó rò pé kò ka fátíà ẹ̀tì èyàn ó rò pé kò wà wájú àbí ó wà ní abẹ́ tàfífì àlàyé bí wọ́n ṣe ń kíráka tàlífàjírì yẹn ẹ̀rí Aisha ń bí inú ríwáyà ó ní káánà yìí sọ lè ra káàtà ilẹ̀ fàjírì ìdá sámi alẹ̀ àdá wàyí kọ̀ fífúmà ó máa ń kí ó máa ń kí ní fúfú yẹ pòròpótíyé tó máa ń kí fúfú ṣùgbọ́n tí mo kàn fẹ́ ló mẹ́rin pé látara bí àwọn kan wá mú rush láti kí ìrun rákàtà alfajiri alágbá sẹ́rẹ́lẹ́mdẹ́ ọ̀rọ̀ sẹ́rẹ́lẹ́mdẹ́ lápálápá lápálápá sàrámà alẹ́kọ̀ọ́lẹ́mdẹ́ ọ̀rọ̀ yẹn ò túmọ̀ bẹ́ẹ̀ torí pé ànábì ma kí méjèèjì dáadáa àjìmẹ́lìtùhùmá hm, máa tún ṣe lọ́ṣọ̀ dáadáa ó fi hàn pé ó farabalẹ̀ kí kò rọ́ọ̀ṣì súrà tí wọ́n máa ń ká ń bẹ̀ẹ́ jẹ́ ó kéré kúlíyà ayú al-kafirun àti kíni àti kò ní ka súrà tó kò bí tàjúdì lóòrù jẹ́ kó lè ka Bákọ́rọ̀ tàbí kó so yóò àdàbẹ̀ tó ṣe kíni ó dàbẹ̀ kó yá so nǹkan tá tún lè fàyọ nínú ọ̀rọ̀ àdí ọ̀rọ̀ tí àtọ̀rọ̀ Bilal yẹn nìyẹn kọ́lọ̀ fún wa lágbòóyọ̀ وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا عليكم السلام Nọ́tílà Zúrù ti wọlé káàdò kan tó lù nílẹ̀ Yorùbá yìí. Zúrù ti wọlé ní tò wàmù. Kò sí ìgbà kankan nílẹ̀ Yorùbá throughout the year tí Zúrù ò ní wọlé by one ó pẹ́ jù láyé ah, ráà ti lọ wájú irun ti lọ ẹ̀yìn yóò tó ilẹ̀ Yorùbá wà ní ṣùgbẹ́yàn bá kí zúrì ní one throughout the year time zúrì ó ti asiri ló máa ní pọ́ ló máa ń dàbí ẹni pé gbà míì kìí kó dàbí gan nígbà míì aago mẹ́rin kò ní wọlé ìyẹn iṣẹ́ dẹ̀ ni aṣọ àsìkò àwọn ni láti lè máa náà. Okay yóò bá tàà lè fi tú ní pé ìyàtọ̀ ló wà láàrin sọ́dákọ̀ àti hadiya sọ́dákọ̀ náà pè sádákà táwọn lọrin wọ́n máa ń tú sí sàárà ẹ̀rù oníbára kan sàárà ń tẹ́rẹ aláàrẹ̀mí nìkan gangan ẹ̀yìn ní ìsìn àfún 5 naira àfún 10 naira yẹn náà ń pè ní sádàkà sọ́dàkọ̀ ìtọrẹ àánú ọrẹ àtinúwá ẹni tá ń fún yẹn à ń wò pé aláìní ni ló jẹ́ kó máa tọrọ aláìní ni láti lọ tàbí kò tọrọ àjọ ń gbé ilé kan náà ni tàbí àjọ ń gbé àdúgbò se arí bó ṣe ń lògbèsí ayé bóyá níjọ́ kan tá lọ lé ẹ̀ a wá rí pé ọbẹ̀ tí àwọn ọmọ rẹ̀ fi ń jẹun bóyá omi ló ń jẹ ní olófin bóyá omi lọ́bẹ̀ yẹn ní o bóyá ni kò yé wa mọ́rùgbódíé kò bójú mu a rí pé àìní ń dà láàmú a rí aṣọ ẹ̀ gbogbo ibi tó ló bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú ẹni yẹn alélọ́ aléfún níta ṣe fún yẹn náà pè ní sọ́dákọ̀ ọrẹ àtinúwá ọrẹ àtinúwá ni orúkú tí a wáyé tì ó yà tún wá aṣọ wa kan táwà dán lò kù táà lò mọ́ ṣùgbọ́n lọ́dọ̀ ti ẹ̀ aṣọ òmúròdé ni ó jà sí torí ń ta alágbára ni alágbára àti fún tuntun ṣùgbọ́n aṣọ yẹn àwáwò tàbí aṣọ míì náà bóyá àwa rán méjì alẹ́pẹ̀tẹ́ lọ̀kan pé kó wo ọ̀gá ilọ̀ ọ̀kan yàgbá àti lọ wọ́n lè mọ́ wọ́n yàn tí wọ́n bá ti rí yàn wọ́n rán yóò ránṣọ tó bá ti àníkó ránṣọ yẹn fún olè jàǹkárá owó ẹ̀ lè mọ́ wọ́n a wà sọ fún pé a fún yàtọ̀ sí ìròrí àwọn èèyàn kan sí pé àwọn ah, fẹ́ fi gbá ẹ̀jì kí ara ẹni wọ́n ti ṣògo sí wọ́n ti sàsáṣọ mọ́ lò kìí ṣe yẹn là ń sọ gbogbo ìyẹn jẹ́ pé lóde òní ọ̀pọ̀lọpọ̀ àánú tó yẹ ká rí gbà àwọn prógrámù ayé ń bẹ lábẹ́ ọ̀run nǹkan ń bẹ ayé lè gbogbo àwọn prógrámù wọ̀nyẹn tí wọ́n máa ń ṣe yẹn kò jẹ́ kára àwọn àánú yẹn sàmọ́ ẹ tó fẹ́ ṣe wá lóore wọ́n láàrí tìtì wá ló fẹ́ fowó yẹn gbà gbogbo àṣọ tí ni kò rí bẹ́ẹ̀ kò wa ó dà ìyẹn nígbàgbọ́ wa gbogbo ìṣe gbogbo tí wọ́n máa ń sọ ní àwa ò ní bá wọn lò ó máa ń wo olówó mi dáadáa láti ṣe oúnjẹ fáwọn èèyàn ṣùgbọ́n nígbà tó bá ń ṣe wọ́n ló fi ń gbárí kùtù ní làwọn náà fi ṣe má ṣùgbọ́n gbogbo yẹn ló yẹ ká dá padà yẹn ò wá ẹni tí ò bá jẹ kó máa lọ kéèyàn bá ní kéèyàn máa ṣe kéèyàn máa ṣe sọ ṣàgbà so àwọn èèyàn ni wọ́n ń pè ní sọ́dákọ̀ ọrẹ àtinúwá ní ẹ̀ta ẹ̀ lọ́rẹ̀ ṣùgbọ́n ẹ̀bùn ó ní ẹni tí èèyàn mọ̀ kó ní jù yẹn lọ

ẹ̀gbẹ́ èèyàn yẹn àbáyà búrò èèyàn yẹn àbí fámílì èèyàn yẹn Èkó ló wà ṣèbí gàrí wà lẹ́kùn bọ̀ṣẹ́ àpáwà ibi ìyẹn ti ń kó gàrí yẹn lọ amọ́ gàrí tó gbẹ dáadáa tó dáa tó yẹ pé tí wọ́n bá gbé sílé odidi oṣù méjì mẹ́ta kò lè bàjẹ́ irú ètò gbẹ dáadáa yẹn tàbá mọ̀ kó fẹ́ràn gàrí elépo ó tàbí a fẹ́ràn amọ̀ kó fẹ́ràn ẹran gbẹ́ àwádẹ́wà lóko láti máa bá pa kérése ọ̀kẹ́rẹ́ tàbí àwọn ẹran tarí eh, ikún ó fẹ́ràn ìgbà tó wà nílé kó tó lè kó kó tó di gbódò lówó yẹn láti máa bá pa àti máa yán àti gbẹ tàbá aláàkù fún ẹ̀ pé inú rẹ̀ máa dùn kìí ṣe pé kò lówó láti ọ̀fẹ́ lọ bá rẹran gbẹ́wà bọ̀tẹ̀rú ọmọ bá pé àmọ́ bí wọ́n ṣe pẹran yẹn bọ̀ muslim ni wọ́n ní ó dùn so tà irú àwọn nǹkan bẹ́yẹn ni

àwọn ọmọ ọrẹ وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وسلم تسليما كثيرا كثيرا السلام عليكم ورحمه الله